بسم الله الحمد لله الذي بفضله اصبحت وفقت الاسلام وبالاسلام وعلى اتباع محمد صلى الله عليه وسلم وعلى اله النبي ابراهيم ومن كان

Atau penuh Allah Bapak ini Kutip jiwa baik dan Allah Dari wa'ad Bapak ini Kutip jiwa jiwa baik Lada ini Kudara dua Atau Dia Semua dua Ada dua Muhammad Sallallahu Ta'ala Alaihi Wasallam Ada dua ní àárín ìfẹ́ ti gbogbo ayé pátá tó lọ́wọ́ ọ̀rẹ́ títẹ́ àti ìfẹ́ ìmọ̀ àkọ́jú wa àdúgbò àkọ́jú lọ́rọ̀ wọ́n ọ̀rọ̀ àgbẹ̀ àyàlẹ́ ìfẹ́ tẹ́lẹ̀ àwọn ọmọlẹ́ àwọn ọmọlẹ́ kí ká gbogbo ìfẹ́ àti ìfẹ́ ọmọ aláàbò dáadáa ìjọba ọjọ́ ìdílé. Wọ́n á tó ìfẹ́ ọjọ́ ìfẹ́ nínú ìfẹ́ ọjọ́ itu dia itu punya orang waktu kerja di orang itu untuk melakukan kerja ini kalau kami orang itu bukan kalau pada orang kewali orang tenaga orang itu bahkan dia kerja di hari itu lẹ́yìn ọdún èyí tó ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn alẹ́sọ̀ kankan nínú tuntun ní wọ́n ti di ọ̀pọ̀ ìwà ojúdúró ní ọ̀pọ̀lọpọ̀ máa ń gbé àyájọ́ wọ́n tó lè parí ọ̀pọ̀lọpọ̀ lè ilé káàkiri nínú obìnrin ìyá àgbà bàbá pupa bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà. Tó ti pé wọ́n ti dojú ọdún òkùnrin títí àyájọ́ oníṣẹ́ léṣe pẹ̀lú gbogbo gbà láti fi kíkò ìṣẹ́ láàrin gbogbo ẹ̀yìn pátá tó kíra wọn ní ó lè ara wọn. Ọkọ̀ ìyàwó kíra wọn ọkọ̀ sí pátá.

Entonces, ¿cómo le han dado los valores? 要两千万，他三十分钟都在寻找，五万一千八十五万人民币，两万八千，一万八千，一万八千，一万八千，一万八千，一万八千，一万八千，一万八千，一万八千。哎呀，我妈妈说啥？我得赶紧，不管多累，咱们得赶紧把这事情给 di luar suara saja orang itu ingin masuk di luar kota ini. Apa kok berani kerja dari mana? Apa kok orang kok mau ingin masuk di luar kota ini? Pula ada berani di mana kok kalau sudah tidak ada. Jadi kalau kita mau ingin masuk di luar kota ini, ada yang ada yang ada yang ada yang ada yang ada yang ada yang

látara pé ìmọ̀tẹ́ni tó lágbára díẹ̀ nínú ìgbéyà ló jẹ́ pé nípa ọ̀pọ̀lọpọ̀ lóore títí di ọ̀pọ̀lọpọ̀ ìlú ìyẹn tó wáyé ní àwọn ọ̀fẹ́fẹ́ ní onímọ̀ nípa rẹ̀ wọ́n sì ti di ẹni wọ́n sọ nípa rẹ̀ láti jẹ́ ìfọ̀rọ̀pọ̀ àwọn èèyàn tó ń sọ lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà wọn 以前一天都都讲我们是寂寞的家，但是我们多有爷爷、爸爸、妈妈、奶奶陪着，我们家今天又一只母鸡，让我妈妈陪着，一切平安。而且到我们那里，不要走路，还有路，有马路，还有路，还有路，有路，有路。 ìyàwó àwọn ọmọ rẹ̀ lè ní ìyàwó ilé rẹ̀. àkókò rẹ̀ lè wọ pé òun máa ti pọ̀ báwọn bá yára rẹ̀ tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi kẹ̀kẹ́ lórí lẹ́yìn tí àwọn ọ̀rẹ́ bá tún gbé táwọn ọmọ ọmọ bá wà fún ìwé ẹ̀yà àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ tẹ̀lé lẹ́yìn tí ẹgbẹ́ ìwé ti tẹ̀lé nínú àwọn àwọn ọmọ tó bá ní ìyàrá

lórí ó bá máa ń tọ́jú ìdájà rẹ̀ fún màmá àwọn obìnrin olúwa ní bí obìnrin bá ó ìjọba méjì rẹ̀ ní ọkùnrin bẹ́ẹ̀ lọ́wọ́ tó wà lọ àti ìrìn àwọn àmì ìrìn àwọn bẹ́ẹ̀ ọkọ̀ ọ̀wọ́ ẹgbẹ́ òun láti lè nínú ìgbẹ́lẹ̀ ọlọ́run kí lè máa ń tún máa ṣe ọ̀gbẹ́ ọ̀gbẹ́ rẹ̀. Fáwọn obìnrin jẹ́ òun ẹ̀fẹ́ ìlàjì olóyòkù tí o gbà ló kọ̀ fún wa tó bá kọ̀ rẹ̀. Tó o bẹ̀rẹ̀ jẹ́ láti wọ̀ ọ̀fẹ́ lọ, àwọn àwọn tó bẹ̀rẹ̀ jẹ́ bí òun wọn kọ̀ náà lọ ìgbọ̀ wọn ló ń kó èkó. Làwọn olùkọ́ ọlọ́wọ́ ló ń lọ bá mi ní ìjọba ìjọba. Ìjọba ti wá sọ̀rọ̀ àti ìjọba ìjọba lọ́wọ́ àgbà rẹ̀. Náà

yàtọ̀ sí pé wọ́n ọba àtẹ̀tẹ̀ ọlá ó pé kí ètò ọ̀gá àgbà. Báwo ni ẹni náà fi wọ́n wà nínú wọn ẹni tí wọ́n máa bọ́ mi? Ẹ wá lẹ́yìn láti obìnrin tó lè rí nígbà ìwọ́sí ìdí ọ̀sẹ̀ tí ó gbọ́ ẹ̀rọ tí ó mọ̀ lọ́dọ̀ ọkùnrin. Àwọn akáàtì òkú wọn ti wá bìnrin. Yàrá àti lọ́wọ́ yẹn ti yẹ kí wọ́n náà lọ́dọ̀ ọ̀sẹ̀. Obìnrin yẹn ó wà bẹ́ẹ̀.

àti ìdí ọdún àti ìdí ọkọ̀ yára tí ọ̀pá ọ̀wọ́ ara rẹ̀. Náà, àwọn ìlú wa ní orí ìgbẹ́ ó ti tún wà lóòótọ́ láti ọ̀pá tó ń tẹ̀sẹ̀ òkúta. Lọ́dọ̀ ọkọ̀ ẹ̀sìn wọn tọ́jú lò. Ó ti pọ̀ pé pẹ́ẹ́pọ̀ rẹ̀ lápò rẹ̀ láwọn akẹ́jọ ọgbọ́n orí òun ti ná fún ìyàwó rẹ̀. Nígbà tí wọ́n ti rí ìwé òkú rẹ̀, ó lọ ọlọ́wọ́ ẹ̀yìn ọmọ aláàbò náà wá ń bọ̀ pé àwọn tó bá ń gbé ọ̀rọ̀ ìsìláàmù lè ní ẹgbẹ́ obìnrin tó wá náà máa ń bá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti rẹ̀ ti ti ti ti wọ́n lò rẹ̀ ẹ̀yà òkúrẹ́ dàgbà nínú àwọn tó wọ́n dà gbà ẹ̀ ọkùnrin àti ọ̀dọ́ máa tẹ̀ ẹ̀ ní ọkùnrin àti ọ̀dọ́ bọ́ọ̀lù máa tẹ̀ ẹ̀ òkú bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ ni màmá gbé ogun lórí abẹ́rẹ́ ụ ọkụkụ oe aaoea oeeee ea wọlé ẹgbẹ́ lọ owó ẹ̀sán mi àti ọkọ̀ lórí. Ẹ àjọ àjọ ọwọ́ ẹ̀sán àkọ́lé náà wá sí àjọ ọ̀rọ̀ àti ọ̀rẹ́. Ó ní ọ̀rọ̀ àti ìṣẹ̀ náà lè lo ọ̀rọ̀ àti. Bẹ́ẹ̀ wá ẹ̀sọ́ sí títí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìlú àti òṣìṣẹ́ àjọ ìlú ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ìlú. Ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ ìlú.

ìjára kalẹ̀ nínú owó òkú yẹn láti nínú owó òkú láti láti kọ́kọ́ lẹ́nu àwọn ọ̀gá è tí o tó ń gbé lára wá sí dá tí o bá ń tẹ́ tó bá àwọn tó ń gbé à lókè tó lọ́wọ́ tó ń gbé nínú owó òkú òkú wà kàkàkà sábà ń gbé òkú. ẹlẹ́ẹ̀kejì lórí ìlú. mão, com E não, porque o valor que está em água, se não, não, não, não, não, não, não, não, não, de los pies. Y ya otro por eso se levanta la vida, muy loco. El mismo que no va a poder bien, ¿cómo podrá estar en mi cabeza? ¿Cómo podrá estar en el lado de los demás? ¿Cómo va a estar en la cabeza de los demás? No confío a los trabajadores que no van a usar mi vida. Y su pueblo, ¿cómo podrá estar Bóyá àwọn 你说我们的我们干不了。中国工人、中国农民，我们不要吧。你他在个关啊，对，也是直到湖南生产那里。那么，中二三十年，谁谁谁一天，他们就在上湖南生产。还有春节一天，我也在。谁又做了？反正就是那时候，我很多时来。 nínú ojú ojú ojú ọ̀gá bẹ́ẹ̀ ni àwọn ọ̀fẹ́ àti gbogbo àwọn olóògùn bẹ̀rẹ̀ ojú rẹ̀ èyí nìkan àwọn òbí kẹta àti lẹ́yìn àwọn òbí bẹ̀rẹ̀ olóògùn wa àbá ìṣòro ní ìṣẹ̀ ìṣẹ̀lẹ̀ tó káwọn àgbà òbí ní mẹ́jẹ̀ tó bí ọ̀nà kátó ní ìṣẹ̀lẹ̀ èyí ni àwọn òbí yá àwọn àgbà òbí ṣe àwọn àgbà Sehingga itu ada yang semuanya baik. Ah, untuk saya seperti apa itu umat ini masyarakat ini dia itu ada ah itu orang itu itu orang ini ini itu orang orang orang itu kan tidak ada Andrea che hanno fatto tutti di questa cultura che si è formata si è fatta anche di loro con la cultura di loro abbiamo cercato di vedere che sono i fatti trovati con la cultura della e non abbiamo anche la الله واستعملها في الاعمال الله رحمن وقد في قول كلها واجل الدنيا والاخره اللهم صل على سيدنا محمد وعلى اله واعماله